Hi everyone, welcome to my channel. An audio surfaced online across different social media platforms on how Sunday Igbo's house was invaded. I will be playing the audio for you. But before it's played, one of the sources of the audio claims that the person talking in the audio is one of the herbalists who invaded Chief Sunday Igbo's house. The audio is surprising because the person speaking seems to be a Yoruba person as he speaks Yoruba fluently in the audio. So without wasting much of your time, let's listen to the audio. òun ló ní ká wá lóru kò dẹ̀ mọ̀ pé ìjọba ọlọ́run tó ní wà àti òun láà wà àti òun rọ̀sùn là wà olùlẹ̀ amúrè mi ń kún ó mọ ọrọ̀ agbára tó gbé fún àkókò ìjọba ni egungun ha rẹ̀ gangan òun la fi bàjá ẹ̀wẹ́ kò sí bí ìrànṣẹ́ lè lágbára tó tí nǹkan bá ṣe egungun ha rẹ̀ kò sí pé yóò máa kákò ní òun ló ní á wá lóru ó ní tá a bá pé one thousand wá tá a bá wá lóru tí èèyàn hundred bá pàdánù wa bóyá a lo ọ̀fẹ́ ni ṣùgbọ́n ká wá lóru ká má wá lóru làágbẹ ẹ ká má wá lóru òru ẹ̀gbọ́n la má wá wá ẹ mọ̀ ẹ pé kò sí orí ọlọ́run ti ṣàánú Ìgbòho tó they talk too much níbi ọ̀rọ̀ dẹ̀ nìyí náà ti máa ń mú alágbára sọsọrọ pé yorùbá náà sọ pé asọrọ sọrọ sọrọ asọ fótó the man calling go talk too much ó ní àníyàn dáadáa ìwọ kò ní ọrọ dáadáa bí ọba dẹ láníyàn dáadáa bí ọba lọrọ dáadáa àìlọrọ dáadáa ni ó bá níyàn rẹ jẹ ìwọ tó dínkù four feet ní ẹ she will be a first agitator all over nigeria the federal government máa bá yẹ. àṣé ìgbà tí tóun ló kọ́kọ́ máa ṣerú ẹ̀ ni òun kọ́ ló kọ́kọ́ ṣe náà ìgbà tí Gani Adams ṣe ṣe past government ò fún lówó ni wọ́n fún lówó náà tó wá gbé ọ̀rọ̀ Fúlàní herdsmen yẹn ló stand on ni ṣùgbọ́n láì ọ̀la ojú dúdú àti mo gbọ́ tán mo mọ̀ tán òun ló padà pa Sunday Igboho náà tó bá kó dúró lórí ọ̀rọ̀ Yorùbá gidi kan yẹn ni kò bá jẹ́ lọ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ federal government ò bá bá yẹn ni ṣùgbọ́n ó ló lo pé àwọn kan lọ gbé nǹkan tí ò kọ́ lọ́kọ́ lẹ́sẹ̀ wọ́n fẹ́ gba Yorùbá nation tí tó bá gba Yorùbá nation náà tán yóò jẹ́ gómìnà ni àbí yóò jẹ́ kọmíṣánná wọ́n ti tì ní náà wọ́n ti kò sọ́ni kò síjọba kan tó máa wà lórí oyè tó máa rẹ́nìkan tó fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ tó máa wojú rẹ̀ wò ọ́fíìsì náà lẹ́yìn náà wà bẹ́ẹ̀ tẹ́ ń ṣayé yín ní ààyè yín bẹ́ẹ̀ kí ẹ̀ka wá sọ pé òun fẹ́ dojú ìjà kó ló dì í mẹ́ẹ̀ gbogbo tẹ́yìn náà nílẹ̀ kó dáhùn láti bàjá ìjọba òṣìṣẹ́ bàjá ìjọba òṣìṣẹ́ bàjá o òun ò ṣe dúró jọ́ta wá akamọ́lé náà ẹ ifá ifá bá ìyá rẹ̀ báyìí ló fún wa ní information láti débẹ̀ the man jump fence níjọ́ yẹn náà ó fún fence sálọ ni ṣe bó ní fracture. when we got him at the Kotonu tari Kotonu báyìí ẹsẹ̀ ẹnùmọ̀ ní bronze court ó kọ́ lẹ́sẹ̀ èyí ìgbòho ẹ̀ máa sọ lóògùn